lásìkò tí awuyewuye ìjà tó ń lọ láàrin aláàjì wàsíù alábí ọdẹtọlá ẹni tó pè ọmọ sí pàṣùmọ tó jẹ gbajúgbajà olórin fújì àti aláàjì táyé àkàndé àdébísí ẹni tó pè ọmọ sí táyé currency níṣe ni àjálù ńlá mà ti ṣẹlẹ̀ lágbo eré e, agbo amúlùdùn pàápàá agbo Fuji pẹ̀lú bí gbajúgbajà máníjà ni tó ti jẹ́ máníjà táyé currency tẹ́lẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Alao Alamutu bó ṣe kú lójijì tó jáde láyé o ní ọjọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí ti ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá ìyẹn on twenty ninth of October twenty twenty four ẹ rántí wípé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti gbé ìròyìn jáde fún yín pé ara Alao Alamutu ò yá tẹ́lẹ̀ ìlú Ìjẹ̀bú Òde náà sì ti ń tọ́jú ẹ̀ kó tó di pé ọ̀rọ̀ yíwọ́ kan ní ká máa gbé lọ sí ilé ìwòsàn UCH ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n táláwọn ẹbí ará àti ọ̀rẹ́ ẹ̀ kò rí owó èyí náà fi ń gbé ìròyìn kiri pé Taye Currency tó jẹ́ pé Àlàó Alámùtù ni ló jẹ́ mánéjẹ̀ nígbà tí ò tí ì jẹ́ nǹkan kan tó sì kó ipa pàtàkì nínú bí Taye Currency bó ṣe dókè tó ti dò lókìkí ni wọ́n ní Taye Currency ò dá sí ọ̀rọ̀ náà ta ló sọ pé ńgbà tí òun ṣe pé Àlàó Alámùtù jẹ́ mánéjà òun kò sí nǹkan tó kọ òun ṣùgbọ́n ńgbà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wádìí tá a kò Taye Currency ìní mánéjà ẹ̀ ló gbẹnu ẹ̀ sọ̀rọ̀ pé irọ́ ni o òun ti fi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà hundred thousand naira ránṣẹ́ sí Alao Alámùtù láti fi ṣe ìtọ́jú ara ẹ̀. ní báyìí ní ọjọ́ ìṣẹ́gun ìròyìn ọjọ́ túwìsì ọ̀sẹ̀ tá a wà nù ẹ̀ yìí ni ìròyìn ìbànújẹ́ náà ló ka tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lára o wípé Alao Alámùtù ìyún mánéjà Táyé Currency tọ́pọ̀ èèyàn mọ̀mọ́ jù láyé ẹ̀ ó mà ti jáde láyé lẹ́yìn tí àìsàn tó ti dà á láàmú gidigidi tó sì ti dágbére fún ayé òṣì àti ẹ̀ṣẹ̀ yìí ọ̀pọ̀ àwọn amúlòdùn tán mọ àlàó alámùtùbí ẹni mọ̀wó pàápàá tán mọ̀ mọ̀ táyé kọ́rẹ́ǹsì tán mọ ipa tó kó nu ayé táyé kọ́rẹ́ǹsì ni ìròyìn náà bà nínú jẹ́ bẹ́ẹ̀ làwọn ẹbí ará àti ọ̀rẹ́ iná ti ń ṣèdárò ọkùnrin náà ṣùgbọ́n dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí a kò tí ì mọ ibi tí òkú àlàó alámùtù wà a sì tí ì lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá táyé kọ́rẹ́ǹsì bóyá ó ti ṣàbẹ̀wò sí àwọn ẹbí ẹ̀ tàbó ti kàn sí wọn lẹ́yìn tí ìròyìn ikú ẹ̀ tó jáde sígboro.